sẹ̀ríà ìsìláàmù tó rò ma pẹ̀lú ògo ọlọ́run bẹ̀ ni a ti bẹ̀rẹ̀ hadith wa lónìí ká gbọ́ matinul hadith. بسم الله الرحمن الرحيم عن عبد الله بن عمر رضي الله عنهما أن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم اذكروا ليلة القدر في المنام في السبع الأواخر فقال رسول الله صلى الله عليه وسلم وسلم على رفياكم قد توابعت في السبع الأواخر فمن كان منكم متحريها وليتحرها في السبع الأواخر عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال تحرى ليلة القدر في الوتر, في الوتر من العشر الأواخر الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين باب ليلة القدر أرنقى أرو ليلة القدر èyí tí gbogbo wa mọ̀ pé inú àwẹ̀ ni ni máa wá àmọ́ gbogbo ṣe pọ̀rọ̀ báàbù síyáàmì náà ni à ń kà lọ́wọ́ nínú tíra yọ̀rọ̀ nípa àwẹ̀ òun la ka hadisi dé òun lọ́fà tí àfa alimami makidisi tí wọ́n fi mú ọ̀rọ̀ Laylatul Qadri wà ń bẹ̀. ká tó bẹ̀rẹ̀ sí ní ka hadithu yìí kásáré pé àwọn kápákíyèsí wa sáwọn nǹkan kan tí sábà máa ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ wọ̀ ẹ́ kàkún. anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní òpin ahun òun lẹni tí wọ́n dá kọ òun anabi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó sàṣàlátù fún anabi sallallahu alayhi wa sallam òun ní àṣejù èèyàn pọ̀ sí ń bi àṣàlátù ṣiṣẹ́ fún anabi sallallahu alayhi wa sallam ẹnu kéèyàn kàn fẹ́ kọ́ sí i àṣàṣàlátù fún anabi ọ̀wá nídìí àwa ń kígbe sálálà èèyàn nìkan ni ọ̀dà àmọ́ gbogbo ìgbà tá a bá gbọ́ tí wọ́n dákọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ jẹ́ ọmọ wa la pàtàkì jùlọ àwa tá a bá jẹ́ ahlus sunnati wal jamaa ẹ jẹ́ ọ jẹ́ àṣà wa ìmọ̀ sàṣàlátù fún anábì gbogbo ìgbà tí wọ́n bá dákọ̀ anábì ọ̀dà púpọ̀. látàrí báyìí náà kọ́dà bẹ́yẹn bá wá ń kọ nǹkan kalẹ̀ yàtọ̀ fún pé ń wí lẹ́nu yọ sàṣàlátù gbogbo tíra àwọn onímọ̀ tẹ́ bá kà ojú ìkan wọn débẹ̀ ìpè àwa kọ́kọ́ ànábì àbákọ́ Muhammad sallallahu alayhi wa sallam kójú ọwọ́ akanni débi pé kámẹ́lì sàṣàlátù fún ànábì kọ́dà ń bè nǹkan kíkọ́ bẹ́ẹ̀ bá wo hadithu tá n ka yìí náà láti ibi títíra yìí ti bẹ̀rẹ̀ tó fi débi akéde yìí àfi bí wọn bá dákọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam láàánú rí kí wọn kọ sallallahu alayhi wa sallam sí i. ara ń tí ò wá da òun ni ká wá fẹ́ pé à ń kánjú àbí kọ́ba àyá wa ẹlòmíràn wà kọ sọ́ọ̀tù bọ́ba kọ ọkọ̀ ànẹ́bì tán yọ wà open bracket méjì yọ wà kọ sọ́ọ̀dì sí láàrin èyí wọn ládàá sàlátù òsì fún rẹ níbẹ̀ ẹ̀ńtọ́ bá kọ sọ́ọ̀dì ẹlòmí ọkọ sọ́là pé kakọ̀ ń kúkúrú ẹ̀dá fún gbogbo eléyìí àkọ́bá ẹ̀kọ́ kéwu mu kọba ẹ̀kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní nípa ìbálò àwa àtànẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam kọba mu. nínú àwọn àkíyèsí wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí kọ́dọ̀ fẹ́ jọ pé bóyá ṣe ìtọ́ni ní ọ̀fẹ́ kí ládàáyìn ó pé torí bẹ́yẹn bá ma ládàá tí ń bẹ́ẹ̀ ń bí kí wọ́n sàṣà láti fa nàbì sallallahu alayhi wa sallam ànàbì ni man salla alayya salatan sallallahu alayhi biha ashra bí wọ́n bá sàṣà láti ẹ̀yọ̀ kan fún ànábì mẹ́wàá lọ́lọ́run ó fi dá padà fún ọ ẹ dákun oore wo lójú eléyìí ń lọ. àmọ́ pọ̀lọpọ̀ ń tá a máa ń wí jáde lónìí kìí sàṣà láti o ẹlòmíì sàṣàlà ànábì sàṣàlà ànábì sàṣàlà bẹ́ẹ̀ yẹn bá ń wí léyìí ládàá sàlátù kan ò sí fún un bí ọba tún gbẹ̀sẹ̀ kámẹ́jọ́jú ọkàn wa à ń ṣe wá sí ni à ń katira ni à ń bára ẹni sọ̀rọ̀ ni kódà kéèyàn ó sì dákẹ́ ó lóore fún ju sàsálàm lọ anabi sàsálàm anabi sàsálàm ẹ dákun kíní ti ń fọ́nká púpọ̀ látàrí nkanjú sọ̀rọ̀ ni mọ̀fí ọ̀yá mi ni àà ètò ọlọ́mọba kádàrá pé yẹn lè sọ àmọ́ máa ń sọ fáwọn èèyàn pé nínú ẹ̀kọ́ tèmi gan kọ́ ní láìpù tèmi gan ní gbogbo ògbóró ìlú ànábì lónìí sallallahu alayhi wa sallam bàbá tí wọ́n kù lágbà àfa gbogbo mẹdínà ẹni ọba lọ hajj kó béèrè àwọn ni sheikhuna asheikh abdulmuhsin ibn abbad albadr àwọn làgbà àfa gbogbo mẹdínà lónìí wọ́n ti jẹ olórí wọ́n ti jẹ vice chancellor university rí àfa náà ni wọ́n wọ́n tún wá kó vice chancellor àwa tí a bá wọn bá ìjà sọ̀rọ̀ wọn tún kọ́ àwa gan lẹ́kọ̀ọ́ wọn láwùjọ táwọn bá kú làwọn tó ní kọ́ yẹn kéwú mọ́ bàbá ti rìtáyà wọn wá ń kọ́ yẹn kéwú lọ́fẹ̀ẹ́ ní ní yunifásitì láì gbà kọ́bọ̀ irú opportunity lọ́lọ́run wá ní káwa ní wọ́n ti àwọn tí wọ́n kọ́ àwọn àgbàlagbà ní àwọ̀ bá wọn gbà wọn fi wà ní lecturer bọ̀tọ́lá pé wọ́n rìtáyà wọn wá láwọn ìtáyà àfi bẹ́ẹ̀ àwọn ọ̀bá ní okun mọ́ bàbá máa sọ fún wa pé ntọ́rọ́ lọ́wọ́ bá pọ́n àwọn lé pé ńjọ́ tí wọ́n dá islamic university ilẹ̀ jamiu islami àti gbogbo wa ń gbọ́ ni àwọn làwọn kọ́kọ́ wọ kíláàsì kọ́ yẹn bẹ́ẹ̀. wọ́n ní nítorí pé ńgbà àwọn ṣe time table kùlíà fakọ́lítì kan náà wọ́n ní ńjọ́ náà òun ni fakọ́lítì ṣẹ̀ríà. bàbá ni wọ́n wá ṣe time table time table ọ bẹ̀rẹ̀ níjọ́ kínní ìjọ sátidé ńgbè bálàmísì jímọ̀ ní ìsinmi. àwọn ò ìjọ sunday iṣẹ́ tàwọn ní píríọ̀dù alákọ̀ọ́kọ́ ìjọ sátọ̀dé tí wọ́n ní jámẹ́ ọbẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọn lọ bá gan ń fẹ́ wá King Faisal lọ́wà lórí oyè ńgbà náà òun gan wá ní àwọn ọ sírú lẹ́yìn wọn wa wá wọn wá rẹ́kọ̀ kankan ẹ̀kọ́ bàbá lọ́wọ́ á jẹ́ pé àkọ́kọ́ ẹni tí ọkọ̀ wọ kíláàsì kọ́ yẹn jámíà ìsìlámíyà àwọn Abdulmohsen ni àwọn rí kọ́ lọ́n fi pa àwọn lẹ́nu kì í ṣe fáwọn làwọn tó bẹ́ẹ̀ àwọn táwọn wa kọ́kọ́ kọ́ yẹn jámíà yìí àfi báwọn bá kú lókù làwọn ò tó ní wọ kíláàsì kọ́ yẹn mọ́ so ẹ̀kọ́ ńláńlá lélẹ́yìn náà bọ́ tí ń tì ń lọ ibi tí mò ń lọ gan ni ntí bàbá sọ fún gan a wà ní kíláàsì tí wọ́n ń kọ́ wa báyìí náà ni ẹnu bàbá sì yá púpọ̀ ní wọ́n bá ń kọ́ yàn ń kéwú ẹ máa sáré kẹ ẹ máa kọ́ ọ tí wọ́n bá ń wí ni kọ́ má bàa fò yín. àwa béèrè pé bàbá afẹ́ máa kọ́ gbogbo ń tẹ́ ẹ bá ń wí ǹjẹ́ àyè wà fún wa irú bẹ́ẹ̀ bá dákọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ká máa kọ sọ́ọ̀dì àbí sọ́lám àbí ká máa filẹ̀ ah bàbá ní kí ló dé ah, a ní torí pé afẹ́ máa kọ́ntì gbogbo ntẹ̀ ń gbé akẹ́kọ̀ọ́ kankan ó fò wá. a sì rí pé bàbá ń kọ ilé yìí yóò tún jẹ́ ká máa pẹ́ ẹgbẹ́ kí ni bàbá fi dá wa lóhùn jọ náà. bàbá ní ìsàsàlátù fa nàbì tuqaddimuka wala tu'akhiruka. bọ́bá ẹgbẹ́ nu gbà tó fi ìsàsàlátù fa nàbì ni gbà pé yóò tì ó síwájú ni kò ní fọ̀ sẹ́yìn wàláì láti jọ́nà ọ̀rọ̀ tí ń sọ yìí báyà bí nineteen i think ninety yes 1992. ninety two èmi ò gbàgbé rẹ̀ dùn mí ló mú mi rántí ọ̀pọ̀lọpọ̀ tí mo ń wí pé ẹ dákun ṣètọ́ ni fẹ́ máa bí ládàá wa kù sàásálàm nkankan èyí ń wo sàṣàlátù fún ànábì o ẹ dákun má jojú ọkàn wa débẹ̀ ah, kí ló lé ń bi sallallahu alayhi wa sallam. so ẹ̀dá kan àkọ́kọ́ ohun tí a fẹ́ pe àkíyèsí wa sí lónìí ká tó bẹ̀rẹ̀ kíka hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam. عن عبد الله بن عمر رضي الله عنهما أن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم أوروا ليلة القدر في المنام في السبع الأواخر فقال رسول الله صلى الله عليه وسلم أرى رؤياكم قد tawaqa'at في السبع الأواخر. النبوى محمد صلى الله عليه وسلم sallam gẹ́gẹ́ bí àdífì tí abdullahi ibn umar radiyallahu anhuma tó gbà wá ó ní رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم أو كانوا أو صحابي النبي صلى الله عليه وسلم wọ́n sùn wọ́n wá rí wọ́n lálàárí òru layta laylatal qadri fil manam wọ́n lálàárí pé ìjọba yìí ni ọjọ́ laylatul qadri fil manam lójú oorun. fi sab'i al-awasir kọ́dà wọ́n rí i pé báwẹ̀ bá ku méje òun ni tọ́lọ̀ ń fi hàn wọ́n pé bí laylatul qadri ọba ṣẹlẹ̀ o yóò jẹ́ pàwẹ̀ kú kínní àwẹ̀ kù ọjọ́ méje tí ó fi parí nù. faqala rasulullahi sallallahu alayhi wa sallam ara ru'yakum qad tawaqa'at fi as-sab'il awaakhir faman kana minkum mutaharriha falyataharraha fi as-sab'il awaakhir anabi wa ń dá wọn lóhùn sallallahu alayhi wa sallam eléyìí wá wí tọ̀hún wá wí ìtumọ̀ tàwa tọ́ àti nìyẹn ọwọ́ adi pé wọ́n kọ̀ bẹ́ẹ̀ eléyìí ń pè mí náà rí èmi náà lálù àràbà yìí mo lálù àlábà yìí a ànábì wa ní ọlọ́run ti fi hàn mí pé bẹ́ẹ̀ ti rí i ni bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá fẹ́ wá òru Laylatul Qadri ànábì ni wá sí méje ìgbẹ̀yìn Ramadan ìyẹn ni pé báwẹ̀ bá ń ku méje táwẹ̀ ń di ìmọ̀ méjìlélógún torípa àwẹ̀ lè jẹ́ twenty nine àti wí pé kìí ṣe dandan káwé Ramadan ò pé ọgbọ̀n kọ́ra yìí tà nábì gbà tó pọ́gbọ̀n ó kéré sí èyí tó gbà tó jẹ́ twenty nine sallallahu alayhi wa sallam eléyìí ni hadith wa alákọ̀ọ́kọ́. kí ni fíkú hadith yìí àkọ́kọ́ ń bẹ ni pé Laylatul Qadri òru ńláńlá ni ọlọ́run ọba ọmọ ọmọ gbé e pamọ́ ọ̀sọ́ fẹ́nìkan pọ̀n ń pé ìjọba ilé Lailatul Qadr ni ọmọ jẹ eléyìí ni ọmọ jẹ èsì pé a àwa làwa mọjọ Lailatul Qadr lọ́dọọdún ìjọba ilé àwa máa ṣe gbogbo ẹ̀ ntójú yòó tó lè yàn wí anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi níbẹ̀ yẹn ọba wa kọ́ wa síkínni kọ́ wa sọ́jọ́ méje ìgbẹ̀yìn nbẹ nu hadithi mi ta nabi ni kódà ó ṣe é ṣe kó jẹ́ nu ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn kó má jẹ́ méje nìkan torúkọ àwọn hadithi mi fi yé wa pé kódà Laylatul Qadri tata náà kọlù Laylatul Qadri a máa síkú lọ́dọọdún lọ́jọ́ kan sọ́jọ́ mi Laylatul Qadri bó bá jẹ́ mẹ́tàdínlógún à mẹ́tàdínlọ́gbọ̀n lọ́dún yìí ó lè jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́dún tí ń bọ̀ ó lè jẹ́ mẹ́tàdínlọ́gbọ̀n lọ́dún mi àmọ́ anábì jẹ́ ó wa pé ń bi wítírù ntí eh, ń bá ń jẹ́ odd number twenty three twenty five twenty seven twenty nine ìjọ tílé látòlùkọ́dúrì ọ̀bọ̀ sínú. àmọ́ kéèyàn wá mọ̀ pé àwa mọjọ́ tílé látòlùkọ́dúrì bọ́ sí anábì gun òwí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anábì níbẹ̀ yẹn ọba wa kó gbìyànjú kọ́ wá sí ìmọ̀ méje ìgbẹ̀yìn àbí mẹ́wẹ̀ẹ́ wa tó gbẹ̀yìn àwọn onímọ̀ ní ara hikma ti ń bẹ́ ń bẹ eléyìí ni pé gẹ́gẹ́ bí hadithi tá a ké ní jẹjọ pa nàbí níbi yẹn ọba sin lọ́hùn kò sí nínú ẹ̀sìn kíkà wá péjọ kan ṣoṣo láàyàn sọ́tọ̀ àmọ́ fẹ́ lọ́hùn lọ́jọ́ mi. ajẹ́ pé bẹ́yẹn bá fẹ́ gbìyànjú tọ́fẹ́ sin lọ́hùn mú gbogbo ọjọ́ mẹ́wàá àbọ̀jọ́ méje tó kù bọ́lọ̀ ń bá wa ní oṣù déédéé lẹ́yìn látòkọ́dúnrún ní ọ̀kan nú ẹ̀ alihamudulilayi àmọ́ bọ́bá ipá ti mọlé látòlù kọ́dírì ni gbogbo ọ wà á dúró dijọ́ ni ìjọ́ òun nìkan lẹ́lòmí ọ̀fẹ́ kásámú àbíjọ́ òun nìkan lẹ́lòmí ó kì í sàájùdì nírú eléyìí ti ń ṣẹlẹ̀ lóru mẹ́tàdínlọ́gbọ̀n lónìí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ kóru mẹ́tàdínlọ́gbọ̀n yìí nìkan lé látòlù kọ́dírì ó súnmọ́ ni kò jẹ́ dandan gẹ́gẹ́ bí hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam yìí ó lè jẹ́ mẹ́tàdínlọ́gbọ̀n ó lè jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n Ah, kọ́dọ̀ ó lè jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n ńbẹ́nu gbogbo ń tà nábì wípé fi sábẹ́rì al-awakhir nínú àwọn ọjọ́ méje tí ọba gbẹ̀yìn. lára fíkì hadithi báwọn onímọ̀ ti ṣàlàyé rẹ̀ àwọn kan la ní wọ́n lálá yìí ǹjẹ́ nìkan náà lè sùn kọ́ lálá lónìí kópa nábì ní kí n máa ṣerú àzíkìrì báyìí àbá nábì ní kí n máa kírun báyìí àbí mo rí ànábì lójú ran lónìí alójú oorun lónìí iṣẹ́ tó fún mi nìí kí ni sẹ̀ríà ìsìláàmù wí ń pẹ́ àkọ́kọ́ ni a ti sọ fúnra wa rí ń bí yìí anábùwà muhammad sallallahu alayhi wa sallam anábì ní bẹ́yìn bá rí òun anábì ní bí ìròyìn ti rí bóun ti rí ńgbà tó ń wáyé anábì lóun gan lórí sallallahu alayhi wa sallam ànábì ní gbogbo èèyàn ní ṣètọ́ni ó lè máa gbé àwọ̀ wọn wọ̀ àfàwọ̀ tòun sallallahu alayhi wa sallam. àmọ́ hadith yìí ni ká wá gbọ́yé dáadáa alimami ibn abbas radiyallahu anhu tó súnmọ́ anagba muhammad sallallahu alayhi wa láyé ibn abbas wọn ní nìkan bá wá bá a pé òun mọ̀ sùn rẹ̀ ànábì lónìí ẹ describe ẹni orí fún mi bí n bá ti ń wí kànkàn ó ní irùngbọ̀n kan tí wọ́n ń wọlé ọwọ́ àwa gbádá ọwọ́ àà nígbà bá ṣe ànábì kan sallallahu alayhi wa sallam ìròyìn ànábì ni bá ànábì ti ga mọ́ ni bá ànábì ti kúrú mọ́ bá ànábì ti bó ti mọ́ mọ́ ni bí irun rẹ̀ ti kún mọ́ bí irun gbọ́n rẹ̀ ti gùn mọ́ ni bọ́bá ti yàtọ̀ sọ́kàn kan nù ròyìn Ibn Abbas àníṣe tọ́ ni lórí eléyìí ní túmọ̀ àdìsí ànábì kẹ́ni ọba rí òun gẹ́gẹ́ bóun ti rí bóun ti wáyé ni o àmì yẹn wá lóhùn rí ẹnìkan wá wá gbádá wá ṣèkínní wá lóhùn lànàbì ṣètọ́ nìyí o gẹ́gẹ́ bí àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ́dà láyé ọ̀kan nú àwọn sálàf ẹnìkan tún wá bá kóhùn rí ànábì ó ní ó ròyìn ẹ̀ fún un ẹnì yìí wá ròyìn ròyìn ròyìn ó wá ta lórí pé ròyìn yìí jọ nínú gbogbo tó ń wí yìí a oní hasan ibn ali hasan ọmọ ali oní sọdakta innahu kana yushbihu hasan ju anabi púpọ̀ lóòótọ́ anabi lórí sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nù lànà táwọn afa gbé kalẹ̀ nìyẹn kìí ṣe gbogbo ẹni ọba wa sùn tọ́wọ́ alálà tọ́wọ́ arẹ nìkan tí wọ́n sọ fún pọ́ùn lànàbí ọlọ́run àbóhùn ní umaru àbóhùn làbúbákírì ànábì ló lè jẹ́ ṣètọ́ ni o àdéhìí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni. àmọ́ ń jọ́ tó ọba ka ìròyìn ànábì ìròyìn ànábì ò sì rújú àwọn àfọ́ ọlọ́nkọ́ san wọ́n lẹ́sẹ̀ dáadáa. wọ́n ṣe báàbù kan nu tíra nu kéwú tó pé ròyìn ànábì nìkan ní bẹ́ẹ̀ kò sí kéwú mi bẹ́ẹ̀. àwọn tíra báyìí là ń pè ní kíni aṣ-ṣamā'ilu al-muhammadiyya aṣ-ṣamā'ilu sallallahu alayhi wa sallam bó o ní ran ànábì ti rí bó o lẹ́sẹ̀ rẹ̀ gbogbo bí ìgbà téèyàn ń wo ànábì báyìí lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ bí yẹn bá lóhùn rí ànábì ká fi wọn ìròyìn ànábì bọ́ bá bá a mu ànábì níṣẹ́ ìtọ́ni ò ní lágbára àti gbé àwòrán òun wọ̀ àmọ́ bọ́ bá rí nǹkan míì tó yàtọ̀ nǹkan kí nǹkan lórí o. bí yẹn bá wá rí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àbórí nǹkan míì ó rò ni ọwọ́ á ní máa lọ sí nǹkan báyìí máa lọ gbarú àwẹ̀ báyìí máa lọ kírun báyìí máa lọ ṣerú àdúrà báyìí. àwọn onímọ̀ ní ntí à ń pè ní àṣàkú wàlìyẹ̀kínù lọ́wọ́ adéhùn àṣàkú wà àlìyẹ̀kín nǹkan kan dájú iyèméjì ń bẹ́ẹ̀ bí kan ìdájọ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam látọjú ayé anábì lànábì ti fi píríncípù yìí kalẹ̀ pé gbogbo ọjọ́ tẹ bá ti rí nǹkan méjì tọ́kan dájú méjì ń bẹ́ ń bí ọ̀kan ẹ̀pa méjì nìtì èyí dájú ní ẹ àdéhì tọ́tọ́ka rẹ̀ pọ̀ kádàpọ̀ kan bẹ́ẹ̀ Abu Hurairah radiyallahu anhu ọwọ́ àbí ànábì ń dọ́kan ó ní wà ìmọ̀ ẹsẹ̀lẹ̀ sí yàn pé èèyàn wà lórí irun wà máa dàbí ìgbà tó yẹ pé lára àyàn so kò sì ní dá lójú ní bẹ́ẹ̀ bọ́pọ̀lọpọ̀ wa náà ti máa wọlé sàlùwàlá tán àbí mo ti so àbí n tí ì so akéèké là nẹ́bi fi dá àbúrò ra wí njọ́ náà ló fi dá lóhùn njọ́ náà ẹ́ ànábi ní innama dhalika shaytan arọ ọ̀nà tí ṣètọ́ ni fífẹ́ máa dọkàn yín lórí ọ̀hún ni ànábi ní hatta yasma'a sawtan aw yajida riha yaqinun ànábi ní máa kírun ẹ lọ́ọ́ títí tó fi gbọ́ ohùn àmọ́ ohùn tí so máa mú jáde a ó rí ìhà àbò òórùn so àmọ́ àbí àbí nǹkan kan ẹ wo bí tí Islam rọrùn dé bí nǹkan kan bá dáni lójú èèyàn èèyàn ò mú lọ́wọ́ títí tí nǹkan míì tó dájú ó fi gbálẹ̀ òun làwọn àfóhùn fíkì ń pè ní àlìyàkínú láàyà zúlù bìṣàkì oríṣiríṣi ìmọ̀ fòrò àwọn wá fàyọ́ ń bẹ́ẹ̀ pé bọ́ ọba ń ṣe iyèméjì nísìnyí gá mọ́sálù aláǹtó wọ mọ́sálásí àbótí já àbí òtí ìjà ó dùn olórí pékè ìjà ni. àmọ́ bọ́ba ẹ̀kọ́ ń ṣe iyèméjì gá ǹjẹ́ mọ́sálù alálẹ̀ kan àbí ń ṣe ó dùn olórí pé òṣè kí ni òṣè ni èyí tó dán lójú ni pé òṣè wọ́n wá ń ṣe iyèméjì pé ǹjẹ́ mo tiẹ̀ ǹjẹ́ rí mi ńgbà mo bomi àlùwàlá àbẹ́ rí mi tí mo gbági lọ ọ̀sàlùwàlá nù bẹ́ẹ̀ náà wàá ní ọba bẹ́nìkan bá lóun rí nǹkan kan ànábì ni àbórí nǹkan míì tó rò pa ànábì ni ṣàkùnù kí ni yẹ̀kínú alukur'an karim wa sunnatu nabawiya èyí tó dá wa lójú ni alukur'an ta ànábì ké fún wa àtàkọ́lẹ̀ pé ànábì wí báyìí ànábì ṣe báyìí ànábì lọ bí báyìí ànábì kọ̀ǹkà báyìí àwọn èyí ń dájú bàbá wa rí nǹkan míì téèyàn lòún rí lójú oorun tó bá wọn mú alhamdulilayi tí ò takò àmọ́ bọ́ bá ti lè takò ìdájọ́ ànábì ni pé gbé yìí tí èméjì ń bẹ́ẹ̀ lẹ̀ ni bóyá èsù lórí tó péré lánàbì fún ọmọ ọwọ́ apayéhùn kì èyí tó dájú ńbẹ́nu alukur'an kẹrìm àbí ńbẹ́nu lànà nẹ́bùà muhammad sallallahu alayhi òun lèyàn tẹ̀lé bẹ́ẹ̀ yẹn bá mọ kọ́ ìdá yìí yọ gbádùn ẹ̀sìn ọlọ́run púpọ̀ gbogbo ntí ọmọ wa da ẹ̀sìn rúmọ̀yàn pé ó sì rí nǹkan báyìí wọ́n sì láwọn rí nǹkan báyìí ó sì ní wọ́n ṣe nǹkan báyìí àwọn kankan bẹ tó dájú tà nẹ́bi kọ́ wa o bí nǹkan kan bá ta kó a gbé yìí tí iyèméjì ní bẹ́ńlẹ̀ àfilélẹ̀ ni o èyí tó dájú náà alukur'an karim àti inú àdìsí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun lè yóò dùn ní ma lẹ́yìn bàtà nẹ́bi ọba sí ma ńgbàtà nẹ́bí ń bẹ láyé ẹ̀rí gbogbo ẹni ọba lòun rí nǹkan kan gbogbo àdìsí tẹ́ gbọ́ pé ẹ̀ sàbẹ̀ kan sún lòun rí nǹkan kan báyìí ṣé yọ ọmọ lò àbí yọ wà bá nẹ́bí kò sí sàbẹ̀ jọ wà ní wọn ní wọn máa kírun kan jọ wà lọ sálù alájọ máa kì yọ wà bá anabu muhammad sallallahu alaihi wa sallam ẹni ó lóun gbọ́ pé wọn ní wọn máa pèrún báyìí kọ́ wà bá nẹ́bí ẹni ó lóun rí pé lélásòlùkọ́dírì wọn níjọ́ ọwọ́ àpìtì ń jẹ́ sínú ànábì ni ọwọ́ á gbé àdá ìtẹ́ rí yìí orí bẹ́ẹ̀ ìtẹ́ rí à èyí wọn ò sínú ẹ̀sìn nígbà tá ànábì ò sì sí mọ́ ànábì ni mo fi nǹkan méjì kalẹ̀ fún yín láǹtàbílù máa tàmásàkùn bíi ìmọ̀ ànábì ló ń ò sí mọ́ àmọ́ nǹkan méjèèjì lópin ìgbà tẹ́ ẹ bá gbà mú ẹ̀ sọnù kìtàbùlọ́hì wa sunnati ànábì lọ́rọ̀ ọlọ́run alukur'an karim àti sunna òun ànábì tí ó wà lákọọ́lẹ̀ sallallahu alayhi wa sallam nípa báyìí àwọn eléyìí ni fíkìwù hadith wa lákọ̀ọ́kọ́ lónìí. hadith kejì an Aisha radiyallahu anha أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر يلا وعائشة رضي الله عنها ọlá anábùwà muhammad sallallahu alayhi wa sallam anábì níbẹ̀ bá fẹ́ wálé lásòlù kọ́dírì òru abiyì òru tó lápẹ́lẹ́ lọ́dọ̀ ọlọ́run ni anábì nígbà tó ṣeéṣe kọ́ wáyé òun ni wítírù òun la ní odd number bíi twenty one eh, twenty three eh, twenty five àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà òun là nábì nílé lásòlù kọ́dírì máa bọ́ sí àmọ́ kàn ń pé bàbá yìí ni ọmọ jẹ́ ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam eléyìí náà ń bẹ nú ẹ̀kọ́ tá a kọ̀ pé kéèyàn ó gbìyànjú kọ́dà ń bẹ nú hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ ànábì tó wílé yìí ẹ wá kékeré lànábì náà ṣe fún rẹ̀ sallallahu alayhi torí pé sunna ànábì ọ̀nà méjì ló pín sí sunnatun qawliya wa sunnatun fi'liya bàbá wa ní ká wá wà ànábì ní a máa wà tá ànábì náà wá ń dúró di okù wa ọjọ́ mẹ́ta táwé ọ̀tàn ni ó tún wá múra sẹ́sìn àbíbò là ànábì ṣe hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni pé báwẹ̀ bá ti ku mẹ́wàá wọn là ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ahya al-layla wa ayqadha ahlahu wa shadda min zara báwẹ̀ bá ti ku mẹ́wàá ànábì yẹn sùn òun nìkan kọ́ wà á yí kọ́dá àhàlàhù kọ́dà báwọn ìyàwó rẹ̀ bá fẹ́ sùn jù àmọ́ ẹ̀jẹ̀ àwọn náà pé a òru mẹ́wàá tó kù yìí òru oríire ni ẹ má jà ń fà ní lófò yín rù ànábì ẹ dúró de pé ó di tòru twenty seven kó tó sin lọ́hùn àdéhìí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni. أحيا الليل وأيقظ أهله وشد مئزره صلى الله عليه وسلم كلي نوتون جاكو فنوا ọ̀pọ̀lọpọ̀ nínú wa láàmà yanáfílà láàmà ṣiṣẹ́ eré kan àìrántí àwọn ìyàwó wa àìrántí àwọn ọmọ wa kí ló dé bọ́bá ẹ̀kọ́ rire lèyàn fẹ́ ṣe èyí ṣe tí òwò rire fáwọn ará ilé ẹ̀ náà ẹ̀kọ́ là nẹ́bí kọ́ wa sallallahu alayhi wa sallam bá nẹ́bí ti rí nu sallallahu alayhi wa sallam nípa báyìí Laylatul Qadri òru ńláńlá ni òru tó yẹ kéèyàn sọ́kó sórí ire ń bẹ̀ ni ànábìsí lọ́jọ́ mẹ́wàá tó parí kíni tó parí ààwẹ̀ ìgbà nìníkà wá sí kọ́dà bá bá tún wá kájọ́ jẹ́gbà tí ń bá ń ku òru mọ́kànlélógún mẹ́tàlélógún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti mẹ́tàdínlọ́gbọ̀n àti mọ́kàndínlọ́gbọ̀n àwọn àgbà yìí là nẹ́bi ni ó ṣe é ṣe kí lé láti ọkọ̀dọ̀ yọ wáyé. àwọn òru mẹ́wẹ̀ẹ́ wáyé láàfin wá mọ̀ pé ní gbogbo ní tíyẹn bá ní lágbára láti ṣe níṣẹ́ olóore kó ṣe lóru mẹ́wẹ̀ẹ̀wá àwọn onímọ̀ ní àwọn òru mẹ́wàá kan ń bẹ tọ́lọ́run ṣèròyìn wọn lọ́tọ̀ ọlọ́run ló dá gbogbo òru òun ló dá gbogbo ọ̀sán àmọ́ fúnra ọlọ́run náà wá yan ọ̀sán mẹ́wàá kan ọ̀yan òru mẹ́wàá kan pépé yẹn bá fẹ́ ṣiṣẹ́ olóore lọ́sàn-án iṣẹ́ tí yẹn máa ṣe lọ́sàn-án àwọn ọ̀sán nínú hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni bí oṣù dòlìhíjà bá ti lé oṣù tá a máa sọdún léyà ni tó bá ti dé ní títí tí ó fi dijọ́ mélòó ìjọ kẹwàá tá a sọdún léyà anabi ni ma min ayyamin al'amalu salihu fihinna ahabbu min hadhihi ayyam قالوا ولا الجهاد ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجلا خرج بنفسه ومالي ولم يرجع من ذلك بشيء صلى الله عليه وسلم anabi ní kò sí ọjọ́ míì níṣẹ́ tá a máa ṣe lọ́sàn-án láti gba alẹ́ bá ti mọ́ ìgbà tí ilé oṣù bọ́ba ẹgbẹ́ ní tẹ̀yàn fẹ́ sin lọ́run lọ́sàn-án ni anabi lọ́jọ́ mẹ́wàá wáyé lọ́ dáa jù. àwọn òru mẹ́wàá wàlàyálín àṣírin tí kùránì wí òru mẹ́wàá wà Laylatul Qadri nìyẹn báwẹ̀ bá ti kù mẹ́wàá nípa báyìí bẹ́yẹn bá fẹ́ sin lọ́hùn gbogbo òru yìí pátá ládìgbà táwẹ̀ bá ti kù mẹ́wàá òní kéyìn ó gbìyànjú kọ́lọ̀n kí òfin wa ṣe kò ń gẹ́ dáadáa. حديث وإليك عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأوسط من رمضان فاعتكف عاما حتى إذا كانت ليلة, ليلة إحدى وعشرين وهي الليلة التي يخرج من صبيحتها من اعتكافه قال من اعتكف معي فليعتكف في العشر الأواخر فقد أريت هذه الليلة ثم أنصيتها أبو سعيد الخدري من هو صحابة النبوة محمد صلى الله عليه وسلم قلوا بطي النبوة محمد صلى الله عليه وسلم òun rí pa nẹ́bí káàna yàtẹ́kì fún fil ashr al awsat nípìlẹ̀ kọ́lọ́hún tó fi hàn nẹ́bí pé bí ààwẹ̀ bá ń parí lọ ní Lailatul Qadri wa ànẹ́bí a máa ṣe é ti káàkù nú ààwẹ̀ báwẹ̀ bá di mẹ́wàá ni mẹ́wàá tààrin mẹ́wàá mẹ́ta ní bẹ́ẹ̀ nù ààwẹ̀ mẹ́wàá tààrin là nẹ́bí kọ́kọ́ máa fi ṣe é ti káàkù tẹ́lẹ̀ sallallahu alayhi wa حتى إذا كانت ليلة إحدى وعشرين وهي الليلة, الليلة التي يخرج من صبيحتها من اعتكافه ọlọ́wọ́ di lọ́jọ́ kan lọ́dún kan náà wẹ̀ ẹjọ́ ọdún kan ànábì ṣe ìtìkáfù bíi tí máa ṣe ní mẹ́wàá tààrin ńgbọ́ wa di òru mọ́kànlélógún tá ànábì ó jáde ni wọ́n ti mọ̀ pé ó parí ìtìkáfù nù ń gbé mẹ́wàá tààrin ní máa ṣe ọlọ́dún yìí là ànábì wa ń pé man i'takafa ma'i. فليعتكف في العشر الأواخر Ànábì lẹ́ni tí ọba ṣe ìtìkáfù pẹ̀lú òun báwọn ti ṣe mẹ́wàá tààrin yìí kọ́rọ́jú kò sí mẹ́wàá àti parí náà. kí ló fà á faqad uritu hadhihi al-layla thumma unsituha ọlọ́lọ́wọ́n ọba fi hàn mí lónìí tí mo sùn ìgbà wo ni Laylatul Qadri máa bọ́ sí. thumma unsituha àmọ́ fúnra ọlọ́run náà ó tún gbé ń gbàgbé ọjọ́ tí ì ṣe gangan Uh, wọ̀kọ̀dọ̀rọ̀ àìta ni asjudu fi máa in wọ̀kú ní min sọ̀bì àtìhà ọlọ́mọ inú àpẹẹrẹ tí mo rí ni pé òru tí ọba jẹ́lé látòlù kọ́dírì òórùn àṣùbà àti ìbá kí ní àṣùbà àtọ́ tẹ̀lé asjudu fi máa in wọ̀kú ní ibi tí ń máa forí kan ẹrọ̀fọ̀ àtomi ìtumọ̀ ẹ̀ ní kójú ọ̀rọ̀ mẹ́jọ́mọ́jọ́ náà falitamisuha filaṣiri awakir anabi ni bẹ́ẹ̀ bá wá wá gẹ́gẹ́ bí ntọ́lọ̀ fi hàn mí ẹ máa wá sínú mẹ́wàá tí ọgbẹ́yìn kọ́dà nù mẹ́wàá nìkan kọ́ walitamisuha fi kulli witrin ẹ máa wá níbi tó bá jẹ́ mọ́kànlélógún mẹ́tàlélógún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́tàdínlọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n anabi níbi tó ṣeé ṣe kí Laylatul Qadr ọjẹ́ nìyẹn àkọlọ́wọ́ ọba kí o fi wá ṣe kòńgẹ́ rẹ̀ kọ́ gbà ní ẹ̀sìn fún wa. kọ́lá famakọ̀rọ̀ fi sàmẹ́ òtílkà lẹ́yìnlá Abu Sa'id ní òjò wá rọ̀. fi sàpèjúwe pé wọ́n máa forí kalẹ̀ fi máa ń wà pé ní tí ń túmọ̀ kójú ọ̀rọ̀ ìtumọ̀ ń tàbó sàyédì wí nìyẹn. fàwákàfà masjidu masalasi wa ń kan omi fa'absorat àyìnlá ya rasulallahi sallallahu alayhi wa sallam ala jabahatihi asarul ma'i wa min subhi ihda wa ishirin. abu sa'id ni bá nẹ́bi ti wí gẹ́lẹ́ nígbà mórí tó gbérí dìde kúrò níbi ìran àṣùbà mo rí i pé àpẹẹrẹ ọ̀pọ̀ àtomi ńbẹ wájú rẹ̀ bó ti wí. ìjọ wo wá lẹ ẹjọ yìí ń dòru ọjọ́ kankanléníkíni ogun tí ń fi ń túmọ̀ pé bá nẹ́bi ti wí ìlítàmísúhá fìlà àṣírí àwa àfẹ̀rẹ̀ gbogbo ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wa ni ẹ fi wá o mọ́kànlélógún bíi irú tọdún tábù sàáìdì wí o mẹ́tàlélógún o mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n o mẹ́tàdínlọ́gbọ̀n kódà o lè ọgbọ̀n àmọ́ èyí tẹ́yìn ó fi ká gbogbo ẹ̀ ńlẹ̀ ni pé ó sin lọ́hùn gbogbo òun mẹ́wẹ̀ wáyé gẹ́gẹ́ bá nẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam bí kí máa ṣe kọ́lọ̀ kójú ọ̀rọ̀ fún wa kọ́ gbà lẹ́sìn fún wa kí á dó báyìí náà àti dé báàbò náà ti ká fàṣà ká tó kó lórí Laylatul Qadr ọjọ́ra wọn lára tẹ̀m̀bíhàtì tí mo ní àwọn àkíyèsí tí mo ní ká pè kọ́dà ká tó bẹ̀rẹ̀ hadisi ọlọ́run ò pé kí n rántí eléyìí ń gbà yẹn òun ni pé lára tí a tún kémi tún ṣàkíyèsí ni pé àwọn gbólóhùn kan bẹ tá à ń sọ lẹ́nu bẹ́yìn ọba mọ̀ tún mẹ́ẹ̀ ọlọ́run ó forí jìn àmọ́ àwọn míì burú débi pé bẹ́yìn ọba mọ̀ tún mẹ́ẹ̀ tí ń tún wí kódò lè yọ̀yàn kó nù Islam. ọ̀pọ̀lọpọ̀ wa lónìí orúkọ tó dáa tó rẹwà nínú ọkọ ọlọ́run òun ni kíni alikọ́dúrù. nínú ọkọ ọlọ́run ọba tó rẹwà ní kíni alikọ́dúrù. amọ́pọ̀lọpọ̀ àbábà wí lẹ́nu lónìí àbábà kọ́ kalẹ̀ yọ̀wá di kíni abdulkadiri téèyàn bá mọ ẹni ọba gbọ́ lárúbá ẹni tí ọba mọ kọlọ̀ wò di sáà ìlárúbáwá ni kí ni ń jẹ́ káàdìrú béèyàn bá mọ̀ tó máa káàdìrú tọkọ ọlọ́run ní káàdìrú wàláyé o lè torí ẹ̀ kó mùsùlùmí dépò pàmò wa pẹ̀ nìkan ní abudu lè káàdìrí ó burú púpọ̀ gẹ́gẹ́ bí mo ti wí èdè lárúbáwá èdè kan ni tó ṣe pé bọ́ ọba yí harafi kan lásán òun lè fi rí táwọn afáàfin máa tọpinpin pé ọgbọ́dọ̀ mọ fáti àkàkó tó lè kírun torí pé bí arafi kan bá ti yí padà ní èdè Lárúbáwá yóò sì sọ ọ́ di túmọ̀ mí yẹnyẹn ẹ dákun Abdulkadiri kọ́dírù lọ́lọ́run jẹ́ ìtumọ̀ òdì pátápátá ní jẹ́ káàdírù ní ti ń jẹ́ káàdírù ní tọ́ da òkúta àrójútu ẹ̀ omi tó bá rú ni wọ́n ń pè ní kíni káàdì ẹ dákun bí yẹn bá wá mọ̀ túmọ̀ yìí wọ́n ti wá ń pè Abdul Kadiri sẹ́rí kó le ọ̀pọ̀lọpọ̀ wa là á sì máa wí là á máa kọ́ kalẹ̀ là á máa pè lẹ́nu bẹ́ẹ̀ àti kọ́ọ̀fù àti káàfù èdè lárúbáwá ni lárúbáwá ni bí wọ́n bá lo káàfù ó nítumọ̀ bọ́ bá lo kọ́ọ̀fù ó ṣe kí ni ó nítumọ̀ míì ìmọ̀ pé èèyàn ní abudul káàdírì èèyàn bá mọ̀ tún mẹ́ẹ̀ ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àmọ́gẹ́ bí mo ti wí aláàánú lọ́lọ́run ẹ̀ tí ọ̀bá pọ̀tù lópin ìgbà tí èèyàn bá ti mẹ́ẹ́dàkùn ẹjọ́ ọmọ wa la ẹni ó bímọ ẹni tó lọ́rẹ̀ẹ́ ẹni tí wọ́n ń pè bẹ́ẹ̀ kóun náà sọ fáwọn èèyàn pé má pè mí lábdùl mọ́ Abdul Qadir ó kọ́ tó rí wa alqadiru lọ́lọ́run jẹ́ o. الله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله دكتور الله أشكو يبيرني أول one two three four five six seven number one. السلام عليكم nígbà tí a ń ka àdéhùn lọ lẹ́ẹ̀kan wọ́n sọ wípé àwọn kan náà àwọn sọ́lá sọ́lá tí wọ́n ní kí wọ́n lọ bá ànábì wípé àwọn ọdẹ kan báyìí nínú àdìsí kan tí ànábì sọ̀rọ̀ sọ́lọ́m sọ fún wa wípé ẹni tí ó bá sallallahu alaihi wasallam tẹ tó bá rí tó bá lálàá kan tí ò bá dáa wípé kí ọmọ sọ̀rọ̀ nìkan kan pé kó bẹ̀rẹ̀ lọ́wọ́ ni ṣùgbọ́n tí ó bá rí pé nǹkan tí ó bá dáa ni kó sọ fún ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí ṣé tí ìbá lálàá tó pé nǹkan tí ó dáa ni ṣé èèyàn lè máa béèrè pé ìṣẹ́ni wá ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn àbí báwo ni bí kẹ́yàn kàn dákẹ́ kẹ́yàn kàn gbọ́dọ̀ nà kí ni ṣẹlá sọ lórí ẹ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ọ̀rọ̀ nípa àlá ni àfa àbèrè ní kúkúrú ìlànà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun ni pé bẹ́ẹ̀ bá lálàá tọ́ba já láàrin ni àwa náà máa ń tẹ̀yìn orí tí ó dùn máa yàn èyí ń anagba muhammad sallallahu alayhi wa sallam arínú àwọn sọ̀hábẹ́ tí máa lálù irú àlá bẹ́ẹ̀ tí wọ́n wà bá nàbí ànábì ó sì tu fún wọn nítu tí ó dùn mọ́ wọn. rímọ̀ rọ́bì ọlọ́wọ́ àánú olóhùn ti lálà bẹ́ẹ̀ rí ẹgbẹ́ kí lànàbì tu fún wọn a ah, ànábì ló ní mà púpọ̀ nípa ọ̀rọ̀ sẹ̀ríà ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn ní máa wá gbá ànábì fún nǹkan bẹ́ẹ̀ àmọ́ ẹ̀ ní gbọ́ pé sàbẹ̀ kan wá bá nẹ́bì pé wọ́n wá ń léwu kí lójú oorun àbí wọ́n ṣe kinní kan ẹnìkan wá iná kan ń gbogbo tí ọba rí bẹ́ẹ̀ ànẹ́bì ti kọ́ wọn pé bọ́ ọba rí kò ní ju òwí fẹ́ni kankan ẹnu tó ṣe ànẹ́bì ní bọ́ba ìkẹ́jọ́ ọ̀tún ló fi lélẹ̀ tẹ́lẹ̀ wá yí ìhà rẹ̀ padà ọ̀fẹ́ gbé òsì lélẹ̀ ẹ̀kọ́ ànẹ́bì nìyẹn sallallahu alaihi wasallam bọ́ ọ bá wá jí láì wí fẹ́ni kankan ànábì ní wọ́n fúnra rẹ̀ náà wá pé allahumma la yatil khayru illa mink wala yadfa'u sayyi'ati illa anta wala ilaha ghayruk ó ti tán. bọ́ ọ wí fẹ́ni kankan bọ́ ọ gbàgbọ́ bẹ́ẹ̀ kọ́ta burúkú tí ó ṣe ọ́. torípa ní ẹnìkan wí ńjọ́ kan pé wọ́n ń bẹ̀ wọn lórí lójú oorun wọ́n ń ṣe kínní anabi ní kọ́ gbénu ẹ̀ sọ́hún. alama yuhadithu ahadukum bitala'ubi shaitani bihi. anabi ní shaitani mú ọ sí lójú oorun ó tún máa wá wí yín kí. gbogbo orú àlákàlà bẹ́ẹ̀ shaitani ní bẹ́ẹ̀ díẹ̀ ọwọ́ àtakùlà nà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam bí yẹn bá wà lárú àlábáàní ọmọ wa kiri ilé ẹnìkan kí ẹ̀dá kan ẹ̀ bá ń tú ẹ̀dá kan ẹ̀ bá ń ṣe kínní ẹ̀ní nìyẹn nínú shar'u man qablana àwọn tó ti wá wá ṣáájú wa gẹ́bí ìlànà ṣẹ̀ríà ni pé shar'u man qablana shar'u lana ma lam nunha anhu fi shar'ina ntọ́lọ̀ ń bá ṣe ń ṣẹ̀ríà fáwọn anábì ọlọ́run tó lọ ṣẹ̀ríà nípa wa náà èyí tí ọba ní bá ṣẹ̀ríà ti wá mú anábì ó wù pé a ah, ẹ̀yin ò ní ṣe tìyín báyìí. àmọ́ èyí tí ọba ti rí bẹ́ẹ̀ ọlọ́run bá fún wọn lẹ́sìn ó fáwọn náà èyí tá a bá fi yàtọ̀ alukurani ó sọ fún wa pé báyìí ni ẹsẹ̀ tì yín àdìsí ó ṣàlàyé fún wa pé báyìí ni ẹsẹ̀ yín ní kúkúrú nù táwọn onímọ̀ máa fi kìlọ̀ wọn pa àlá nínú tafsir. ìtàn nabi yusuf aleyhi salam àwọn méjì tí wọ́n wá bá nabi yusuf nù suratu yusuf kílẹ̀ nìkan ló ń rí ọ̀kan ló ń rí pé inú ẹ̀wọ̀n ló ń wá òun bá rí pé òun lòún dẹni tí ń yọ gbígbà téèyàn ń yọ nǹkan fọ́ ẹ̀mọ̀ kọ́ra bóyá èèyàn bá ń bọ́ bàtà lẹ́sẹ̀ ọba lásán ẹ̀mọ̀ kó yè kan lẹ́yìn náà pé òun á di pò náà lòun tún yọ nǹkan múmu fọ́ba òun sì wà nú ẹ̀wọ̀n. èkejì ní òun rí i pé bí ìgbà tí wọ́n gbé búrẹ́dì àbí nǹkan kan sórí òun ẹyẹ sì dé wọ́n ń sá jẹ ń sá nǹkan náà jẹ lórí òun gẹ́bí màtọ́lọ̀ ń fa anabi yusuf aleyhi salam anabi yusuf sì tún màtọ́lọ̀ fi yé fáwọn méjèèjì a ò rí wọ láìpẹ́ ọjàde lẹ́wọ̀n ó padà bẹ́ẹ̀ tó súnmọ́ ọba ó rí wọ ìjẹ́ díẹ̀ lókùn tó gbé láyé torípé ń tó olórí ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n padà wá mú ọ lẹ́wọ̀n wọ́n mú ọ jáde wọ́n dájọ́ òkú fún ọ wọ́n bẹ orí rẹ̀ àwọn ẹ̀yẹ́ ọmọ wa jẹ́ bó ti ní wọ́n ń jẹ́ yẹn nínú àwọn tíra tafsiru míì ara wọn onímọ̀ tó sọ ọ́ débi pé arákùnrin wa ní a òun ò rí nǹkan kan o nígbà tẹ́lẹ̀ yìí lóun rí nǹkan òun náà kàn tẹ́sì rẹ̀ wò ní pé èmi náà rí nǹkan báyìí wọ́n ní ìyẹn láàyè àti anabi yusuf yá ni pé a ọ̀rọ̀ tó ti ṣe kínni qudiya al-amru alladhi fihi tastaftiyan ó ti parí ọlọ́mbọ́lọ́ ní tilé mi wí inú mo ti wí ara tí wọ́n máa fi kìlọ̀ àmà wá yàlá kàlá kí wọ́n ń léwọn wọ́n ń ṣe kínní mùsùlùmí ànábì ti kọ́ ní tó ṣe tí ò ní di à ń lọ ọ̀dọ̀ ẹnìkan tọkàn rí ó sì balẹ̀ tọba ní má ní bẹ́ẹ̀ sọ́lọ́ wa àti sànẹ́gbà Muhammad sallallahu alayhi wa béèrè àwọn obìnrin èèyàn kan wọ́n béèrè pé bóò ni obìnrin ó sì ṣe irun rẹ̀ tí ó bá lọ hajj bẹ́ẹ̀ bákan náà ṣe bóun ni ó sì ṣe irun tiẹ̀ ṣe bóun ni ó sì ṣe bẹ́ẹ̀ náà ni pé ṣé tí ò bá lágbára àti lọ hajj tó lè fún èèyàn ní owó pé kó bóun lọ. alhamdulilah àkọ́kọ́ ọlọ́run ọ̀sán oníbẹ̀rẹ̀ ilé ẹ̀sán dáadáa torí mo kọ́ ìbéèrè yẹn ọ̀kọ́ yé mo wá rántí pé nínú àwọn ìyá wa tí wọ́n máa ń wá hajj láti pàtàkì láti kwara yìí lẹ́ọdún tó pẹ́ kan ẹnìkan ti bí mí béèrè bẹ́ẹ̀ ní Madina pípé kọ́dà wọn ń ṣe fatiwa fẹ́ lómìn pé béèyàn bá ti fẹ́ lọ hajj àsìkò gbẹ̀hùn kọ́dà bó tó bẹ̀rẹ̀ kọ́dà béèyàn bá ti fẹ́ lọ hajj àsìkò túrílẹ̀ kọ́ ṣe yálayàlá gbogbo eléyìí ọ̀lẹ́rìí kankan nínú ìlànà ọlọ́run àti tànàbọ̀ Muhammad kò sí bóbìnrin ti lè ṣe ohun ẹ̀ ńgbà tó wà nàìjíríà tí ò lè ṣe bàbá wà ní hajj ohun tó yẹ ká béèrè ni pé bó o lobìnrin ti lè ṣe ohun ẹ̀ kọ́dà bí ń bẹ ní nàìjíríà gan torí pé bóyá ń táwọn èèyàn gbọ́yé ni pé ṣẹ̀rí àtakò gbogbo ń tóbìnrin bá lè fi sí ohun ẹ̀ tí ò ní jó mi ìwẹ́ jánẹ́bọ̀ wọnú run kọ́dà bó ti rọ́bà lè kórun nǹkan kan lọ́dà borun tí ò ní jẹ́ kómi ó dé ibi irun rẹ̀ bọ́bá wẹ̀wẹ̀ ọ̀ràn yàn ẹnu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn àmì àárín àfikọ́ wá túrun lẹ̀ àfikọ́ wá dírun ògbélé yóò ní ẹ̀rí kankan. ní àfikún káfikún pé kọ́dà kìí ṣe lórí ọ̀rọ̀ ọ̀run nìkan kò sáṣọ ara mi ọ̀tọ̀ fóbìnrin nínú sẹ̀ríà Islam kò sí ti ń jáṣọ ara mi lọ́tọ̀ fún kínni fọbẹ̀rẹ̀ ọkùnrin lọ́la sọ ara mi ara àpọ́nlé tọ́lọ̀ ń pọ́nbẹ̀rẹ̀ lẹ́nu ìsìlámù rẹ̀ bẹ́ẹ̀ bá lè fàǹkárá ṣe hajj tó ti bá ń tó lè wọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí mu ọ̀wọ́lé gbogbo tóbìnrin bá lè wọ̀ tó lè fi kírun nàìjíríà tó wọlé kó firú ẹ̀ náà ṣe hajj ọlọ́ngbà bẹ́ẹ̀ kò sí gbé dandan obìnrin ọmọ wa rán kọ́dà ń tini lójú pé aṣọ tí wọ́n rán fóbìnrin míì kò wá ní dáa pé ìtò nǹkan ń wọ̀nlé bí kíun kò ní bo òkun tó ìdí ń wọ̀nlé wọ́n wà rán ṣòkòtò wọ́n wà rán sọyọ́ wà fún pé aṣọ alálàájì lélẹ́yìí kò bá mu bẹ́ẹ̀ o anabuwa muhammad sallallahu alaihi wa sallam kò sákọọ́lẹ̀ kan fún anabi wa ayú fáwọn obìnrin pé irú aṣọ báyìí ni ẹ gbé haram ọkùnrin ni kó ró aṣọ kó sì kọ́dà kan bora obìnrin gbogbo aṣọ tó lè fi kírun tí wọn náà béèrè tí wọn lélẹ́yìí bá ṣe rí ọlọ́run mu kò fi òwò rẹ lẹ̀ irú ẹ̀ náà lóbìnrin máa fi ṣe hajj kọ́dà kò sì ní ibi kọ́lọ̀ kan wallahu ta'ala ala. aha haramu sì ni kóbìnrin mùsùlùmí ó parí kọ́dà bí ń bẹ ní hajj obìnrin mùsùlùmí kọ́ fárí haramu ni nípa báyìí bóbìnrin bá bọ́ bá ṣe hajj. ka rahimallah rahim wa wal muqaffiri awon okunrin niyan o obirin muslimi o godo fari ewo ninu sunna nabwa muhammad sallallahu alaihi wasallam a ibere on bere wa ni ke bo won o se wa se ndi tolorun se nrorun de obin godo obirin e geri ewo ni obirin muslimi o wa teri ti baba ewo ni kọ̀ọ̀kan kọ̀ọ̀kan obìnrin lébi ìsìláàmù ṣe fàwọ̀ sí wọn láà ní ìsìláàmù ṣe ní èyí tó pọ̀lọpọ̀ ọkùnrin ń dáwò ní ájì lónìí o àwọn obìnrin lọ́lọ́run fún láyé ẹ̀ wọ́n bá ara su irun rẹ̀ tó sùjọ́ ẹnu yìí tọ́dún náà sókè nìyẹn kọ̀rara gé o ti tó obìnrin bí mẹ́ta lọ bá sùn sí oge kan yáì oge kan yáì oge kan yáì o ti tó obìnrin àmọ́kùnrin ìmọ̀ kọ́ fa gbogbo oorun àbí kọ́ gẹ́ ọgbọ́dọ̀ kárí gbogbo oorun ọ̀fà ni o ọ̀gẹ́ ni o ọgbọ́dọ̀ kárí gbogbo kíni gbogbo àmọ́ àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin ara àpọ́nlé ìsìláàmù fún yín nù ọ̀rọ̀ àmúdíẹ̀ ń bẹ̀. kọ́dà kìí ti wá ṣe pé dandan lójú ayé ń bí o ti ṣe sàfà àti márùwà náà ní kóbìnrin mùsùlùmí ọmọ wa tẹ́rí sẹ́nìkan pé bá ń gbé ọba padà dénú ilé tó ń gbé ní rọrùn obìnrin ẹgbẹ́ rẹ àbọ̀kọ rẹ bẹ́ẹ̀ bá jọ lọ hajj tí ọ bọ̀ bí gbogbo eléyà àpọ́nlé tọ́lọ̀ ń ṣe fún obìnrin mùsùlùmí nìyẹn ẹ sì já wa ní òdòǹdó àpọ́nlé kọ́lọ́ ọgbà lẹ́sìn wọn. ìbéèrè kẹta àbí pé alọ́lárábìnrin yìí níbẹ̀ yẹn ọba lágbára tó lè rìn ní hajj eléyìí e ṣe fún obìnrin nìkan ká dáhùn rẹ̀ papọ̀ àtobìnrin àtọkùnrin ìsìláàmù fààyè gbà ká báyàn ṣe hajj pẹ̀lú májẹ̀mú pẹ̀lú kíni pẹ̀lú májẹ̀mú. àkọ́kọ́ májẹ̀mú ni ni pé ẹni tá a fẹ́ bá ṣe hajj kò gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀rù ọ̀pọ̀ èèyàn ń bà mí àbí ẹ̀rù pílẹ̀nì ń bà mí àbí àwọn ọ̀fẹ́ rìnrìn àjò kó wọn má bàa já kí pílẹ̀nì ọmọ já ni ọwọ́ arìn nìkan lọ gbogbo eléyìí ọ̀bà mu ntẹ̀yàn fi lè rán yàn lọ hajj òun làárẹ̀ kò sí nǹkan mi. àárẹ̀ pé a àárẹ̀ yìí ó ní oògùn tó gbọ́dọ̀ máa lò lójoojúmọ́ ó ní iye wákàtí tó gbọ́dọ̀ máa sùn kò lè ráyè rẹ̀ ní bọ́bá lọ hajj àbí kò lè dájòkó níjọ́ ohun tí wọ́n máa fi ṣàpẹẹrẹ rẹ̀ ni pé kò lè dájòkó lórí nǹkan gùn kẹ́tẹ́kẹ́tẹ́ àbẹ́sìn tí wọ́n gùn gan kò lè dájòkó lórí ẹ̀ dépò yọ́ máa lọ gbogbo ẹni tó bá nírú ààrẹ àbá ìpè ara báyìí tí kò sì ṣe pé gbà kan lórí kí pé àìsàn yóò lọ ẹni ọba ipá àrùn tí ó lóògùn ni tí wọ́n ń tọ́jú ẹ̀ lọ́wọ́ kò lè ràn yàn ní hajj o kò lè ràn yàn ní hajj pé kọ́ bá òun ṣe là ń wí o ó lè ràn yàn kó fún tọ̀hún lówó kó ṣe hajj ló kọ́ ààrẹ àmọ́ hajj pé ìwọ lọ ó kọ́ mi ni wọ́n máa fi ṣe làbáyíkà èèyàn ò lè ṣe yíhun àfi rẹ̀ ọba dá àmọ́ ẹ òun ò lówó ẹlòkọ́dà ẹlòmíì ò ní òun ò lówó ni pé ọmọ òun kan wá rẹ́ nìkan liman istata'a ilayhi sabila ńgbà tó lówó ájì ni ọlọ́run yọ̀ǹda rẹ̀ ọba ìpá ájì tó ọlọ́run èsì ájì ni bẹ́ẹ̀ ọba lówó ọlọ́run ṣe kí ni ọlọ́run yọ̀ǹda àkọ́kọ́ nìyẹn nu májẹ̀mú bẹ́ẹ̀ bá fẹ́ bá ẹ̀ẹ̀kejì ní pẹ́ni tó fẹ́ báyàn ṣe hajj ó gbọ́dọ̀ ti ṣe hajj fún rẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní hajj tá anabi ṣe wọn là anabi gbọ́ tarakùnrin kan pé labbaika an shubruma labbaika an shubruma anabi ni wọ́n pè wá. ìtumọ̀ ntarakùnrin yìí wí ẹ̀ríkà alálàájẹ́ ọmọ ṣe labbaik Allahumma labbaik àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ẹ̀kọ́ kan nìyẹn bẹ́ẹ̀ yẹn bá lọ ṣe ájì ló kọ ẹnìkan ó kọ ẹ̀ lọ́ọ́ dá àníyàn tiẹ̀ lọ́ọ́ dá. arákùnrin yìí wá ń pè an ṣuburuma ọlọ́run mọ wá dán lóhun hajj yìí ó ló kọ wa ni èèyàn mi kan nínú fámìlì mi ni òun ni mo wá ṣe hajj fún. ànábì ní fahal hajjajta an nafsik ǹjẹ́ wọ́n gan ti ṣe hajj fún rẹ̀ rí a ọlájà àkọ́kọ́ tó wọ́n wà náà ni a ah. ànábì ní hujja an nafsika thumma an shuburuma. pàníyàn rẹ̀ dà ṣe hajj fún rẹ̀ náà bọ́ọ̀ bá wa ń bẹ tó bá dọdún mi ọ̀padà wá ṣe hajj ti shuburuma. ọlọ́dì sófin anábùwà muhammad sallallahu alayhi ọlọ́run lọ sí hajj ló kọ ẹnìkan tóun náà kì í ṣe fún rẹ ọ̀rọ̀ hajj yìí ṣe afẹ́fẹ́ yẹyẹ pé àbí máa pèèyàn lálàájì ọ̀rọ̀ ẹ̀sìn ni gẹ́gẹ́ ò ṣe lè pé èmi ò kírun jẹ́ ń bá lámà yín kírun bẹ́ẹ̀ náà lèyìn ò lè wá lọ hajj tèèyàn tóun ètí ìmọ̀ràn tí ìmọ̀ràn yẹn ti ẹ̀ kú àwọn májẹ̀mú tí ọ wà ń bẹ̀ nìyẹn. ara májẹ̀mú tí ń bẹ̀ ń bẹ̀ ní pé yàn wá gbọ́dọ̀ sọ ìbánisẹ́ ájídòwò kọ́ máa wá bíìlì wọn kọ́ máa chájì wọn iye báyìí ni ẹ bá fẹ́ kó wọn bá yín ṣe ájì àwọn onímọ̀ ní ọlẹ́tọ̀ àti gba ntí ó gbé e lọ ntí ó gbé e bọ́ ntí ó jẹ lọ́hùn-ún ọlẹ́tọ̀ àti gbà á ẹ lọ́ọ́ ra tíkẹ́ẹ̀tì ẹ̀sán owó sí bọ́ọ̀dù ẹ̀fọ́ mi náà lówó tí ẹ̀yin máa ná lọ́hùn ló ń jẹ ẹ̀yin wọ mọ́tò nkankan ẹ̀yin ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́bì. àmọ́ bọ́bá tí wàá dípa wá sọ ọ́ di owó fóun náà tí wọ́n á retí ká fóun ah, bá darí ájì yìí òun gbọ́dọ̀ rí iye báyìí tọ́pọ̀lọpọ̀ ń dánwò lónìí eléyìí wọn bá lánàá nàbì mu sallallahu alayhi wa sallam nípa rí ni pé ntọ́ wá ṣe wọ́n wá bí alimami ibn Taymiyyah rahimahullah bẹ́ẹ̀ bá wà lọ́rù hajj yìí ó jẹ tiẹ̀ Ibn Taymiyyah ní inna ọba tí rẹ gbalẹ̀ tó gboko lọ́lọ́run bọ ọba ṣe dáadáa pẹ̀lú àníyàn dáadáa ẹni tó ṣe hajj fún òun ló ní hajj àmọ́ ni ó hajj náà kò ní di. gbogbo eléyìí ni ṣẹ̀ríà ìsìláàmù ló fi yàtọ̀ ẹwọ nù hadithi ní anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni man fattara sa'iman anabi ni bẹ́ẹ̀ yẹn bá fún ẹni tí ń gbààwẹ̀ kan ní oúnjẹ kí ni ládàá rẹ̀ ẹ́ kana lahu mithlu ajri irú ládàtẹ ni èèyàn gbà gan lọ́lọ́run ó fún un àwọn èèyàn wá fẹ́ máa gba oúnjẹ lẹ́nu alọ́dọ̀ àwọn èèyàn mọ́ nígbà tí n bá wá ń gbàwẹ̀ látàárọ̀ tọ́wọ́ ara ọ̀sán àti ìrẹsì gbogbo ẹ̀ bóyá ló tó two hundred naira ọwọ́ ni wá sínú àwa kó gbogbo ládà mi lọ kò rí bẹ́ẹ̀ ànábì wa fi kún pé mẹ́ngẹ́rì àyànkúsá min ujurihi shay'i ànábì ní tí ó sì yọ nǹkan kan kù nínú ládà ẹni ọgbà wẹ̀ sẹ́rí pé ọlọ́ọ̀lọ́ọ̀ gbáyé àwa ni ká wá bá a ṣe wá ọlọ́ọ̀lọ́ọ̀ lọ́nà tó bá al-Qur'an al-Karim mu àti lànà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. naam nípa ìṣe àsàlátì fún anábọ̀ àfihàn sàlálà sàlám ti ṣàlàyé fún wa sòwárí gbọ́ yí pé bí yàn bá ti dákọ̀ ànábì kí yàn sàsàlátì fún sallallahu alayhi wa sallam. but ní tí wàá lọ ni pé ǹjẹ́ sallallahu alayhi wa sallam yìí òun náà rọ́pò sọ̀láàtù Ibrahimiyya so nítorí nígbà tí a ń sọ pẹ̀lú àwọn kan wọ́n ní a ah, ṣé sallallahu alayhi wa sallam yìí ṣé òun náà wà nù tí àwọn sàhábà béèrè ní ìjọ kìíní ànátà níbi sàlàyé fún wa ńgbà tẹ́yìn kọ̀ fún wa pé kò sí àsàlátù míì lẹ́yìn àsàlátù Ibrahimiyya so tá a ti sọ pé tí a bá ti sàlátù sallallahu alayhi déédéé ládá tí èyàn ó gbà ń bi òun náà lè ó gbà ń bi yẹlẹ yìí náà. ọlọ́run san ilé sàlàdà ní ìdáhùn sí ìbéèrè pàtàkì ní àlùfáà béèrè ọlọ́run san ilé sàlàdà àkọ́kọ́ ni pé ẹni ọba ní kò sí àsàlátù míì mọ́ lẹ́yìn ìsọ̀látù Ibrahimiyya ìsọkúsọ lọ́sọ̀ọ́ ntí ọtọ́nà ní ká pé àsàlátù tó dáa jù òun ni sọ̀látù Ibrahimiyya àmọ́ pé bí gbogbo yẹn bá ti fẹ́ sàṣàlátù fún ànábì àti kó ṣe sọ̀látù Ibrahimiyya kò fẹ́ rí kàtó wí bẹ́ẹ̀ o ẹ sì mẹ́jà sí alukur'ana tàbí ìfìgbọ́ káàkiri fúnra wa nísìnyí náà alukur'an al ni inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu. عليه وسلم تسليما الإمام ابن كثير رحمه الله تعالى من تيار تفسير القرآن العظيم أن يبان من لقلوك أصيا لا يلقلق مقابير تافا بيري أني أستطلع قنبيني صلوا عليه وسلموا تسليما أواي كيف النبي أتكني أتيو لا بلا فيها ó ní àṣẹ ọlọ́run ni bẹ́yẹn bá rárá rìpíìtì ẹnu àṣẹ ni pé ìkẹ́ àtọ́lá ọlọ́run kọ́ba nẹ́bí Ibn Kathir ló ti máa ṣe ọlọ́run sẹ̀ kọ́dà bó wí Yorùbá torí ń tọ́lọ̀ ń pa wá láṣẹ ni. àmọ́ wá wá wá pé wò lọ́wọ́ á dáa jù ibi tọ́rọ̀ wà nìyẹn kò sásà láàtù tó súnmọ́ sọ láti Ibrahimiya bẹ̀lẹ́ yọ jẹgbẹ́ rẹ̀ bẹ̀lẹ́ yọ dáa jù lọ. torí pé ńgbà táwọn sallallahu alayhi wa sallam pé kọ́ wa lásàlátù tá a máa ṣe èyí là nẹ́bí kọ́ wọn. àmọ́ bẹ́ẹ̀ bá wo gbogbo tíra tí wọ́n fi kọ́ hadith anabu muhammad sallallahu alayhi wa sallam kalẹ̀ gbogbo gbàtẹ́ bá rí tí wọ́n bá dákọ̀ anabi ń bẹ àwọn salaf ntí wọ́n wí náà ní gbégé ni alayhi salatu wa salam ọ̀nà mẹ́ẹ̀tún ọba amúbẹ́ẹ̀ náà alayhi salatu wasalam àbíkíni sallallahu alayhi wasalam ibn kathir ní nítorí pé sallu alayhi wasallimu taslima àti ọlọ́run ọ̀dà bí ìgbà tí èèyàn bá ní sallu ẹ̀kírun ẹnìkan wá ní ọ́fíìsì ní kọ̀sáyè tó bẹ́ẹ̀ rákà méjì lèmi ó kì á ẹnìkan lémi wà ń lé ẹnìkan ò lémi rákà mẹ́jọ ní kì í a ẹnìkan ní mẹ́rin lèmi ó kí ẹ̀dàkùn ǹjẹ́ nìkan kan ṣe mistake nínú gbogbo wọn ẹnìkan wá ní èmi ọ̀ láyé àti kírun àmọ́ ẹ̀yìn rúkú kan péré ẹ̀yìn sì sálámà sẹ́yìn náà ó kírun nù kí ló dé torí pé n ti ń jẹ́rùn ẹ́ kò pé nínú tó ń yẹn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àsàlátù náà rí ẹni ọba ṣe èyí tó kéré jù ẹnu bọ́lọ̀ ti wí nìṣẹ́ sọ́lù àlẹ́yìí wàsálímù tẹ̀sílímà tó ní kíni sọ́lọ̀lọ́hù àlẹ́yìí wàsálàm ó ti mú kíni sẹ́ ó ti mú òfin sọ́lù àlẹ́yìí wàsálímù tẹ̀sílímà eléyìí lálàyé tó yẹ ká ṣe fáwọn èèyàn kì kò sínú tíọ́rà kan pé kò lẹ́yìn sọ̀láàtù Ibrahimiyya ẹ jẹ́ ká gbọ́ yé bẹ́ẹ̀ pàtàkì jùlọ tafsiru Imam Ibn Kathir mo ti wí ẹ̀ ń tọ́ bá ní ilé àbí tó ní láìbírì kan ẹ̀dá kan ẹ̀já ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí ọ̀rọ̀ yìí. bóyá ń tí àfa wa fẹ́ ká sọ̀rọ̀ lọ òun ni páwọn míì lónìí inú tó wá ba nínú jẹ́ jù òun ni pé bá a bá wá ní ká sàṣàlátù fa nàbí àṣàlátù kan wá ń bẹ tó ṣe pé afẹ́ lè má mà òun ni sọ̀láàtò fàtì eléyìí burú púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà torí pé kọ́dà kéèyàn ọmọ kéwú kí wọ́n nírú àsàlátù wọn máa ṣe láyé ànábì sallallahu alaihi wasallam kọ́ mọ̀ ẹ́ kọ́ wá lé òun ò sì yìí òun àsàlátù tẹ́nìkan wá ọ̀dà o ọ̀dà o ọwọ́ àrò lẹ́yìn tó ju ọgọ́rùn-ún ọdún lọ lẹ́yìn tá ànábì ò sí mọ́ káwá pé yàn lọ́la ju àsàlátù tí wọ́n ń ṣe láyé ànábì lọ ibi tí mistake ti wà nù. àbí kéèyàn tiẹ̀ wá sọ̀rọ̀ kẹfìrí jáde lẹ́nu igbe sọ̀látùl fàtí kan ṣe déédéé kùránì nígbà six thousand six hundred and sixty six ọ̀rọ̀ kẹfìrí ni bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ògbẹ́ntọ́ bá ní àsàlátù kan ju alukur'ani kẹrìmù lọ torí pé alukur'ani kẹrìmù kàlámù lọ ọ̀rọ̀ ọlọ́run ni òun làwọn àfáàfin ní gẹ́yìrú makhluqin gbogbo nǹkan lọ́lọ́run dá ọ̀rọ̀ rẹ̀ ò sí nínú tó dá ara ọlọ́run lọ̀rọ̀ ọlọ́run. àjẹpẹ́ bí yẹn bá ní solatul fati ju al-Qur'ani lọ indirectly ń pọ̀jọ́ ọlọ́run lọ́nu. bí yẹn bá ti dẹ́yìn wò ọ̀rọ̀ kẹfẹ́rí ni o. àmọ́ ká sọ ọkọ yanjú kò sí ẹ̀rí kan tó ní ọ̀sásà látù mi lẹ́yìn kínní solatul Ibrahimiyya àmọ́ solatul pé a bá fẹ́ ṣe. nítorí ọ̀dà àjùpọ̀ ọ̀kan la mú wá ní. ẹ̀kejì ni pé ńgbà tọ́lọ́run ọ̀yọ̀ǹda kí a máa tiẹ̀ sàṣàlátù kan lórí ìrun èsì tí ọ̀yọ̀ǹda mi èsì tí òní a máa ṣe mí sọ̀látù Ibrahimiyya yìí náà ó gbélé yìí fi hàn pé òun ṣe kíni òun lọ́lọ́lá jù. àmọ́ bí yẹn bá ti ní àléhì sọ̀láàtú wọ̀sàlà àbóníkíni sọ́lọ́lọ́hùn àléhì wọ̀sàlà ó ti má tẹ̀ sọ́lú àléhì wọ̀sàlìmù tẹ̀sílìmù. wàlláhu àlám wàsàlọ́lọ́hùn àlá nàbíyìnà muhammad wàlá àlìhì wàsàlìhì àjùmáyì.